ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní Ìsẹ́yìn ibi tó dé dúró mo fẹ́ mú wá fún yín ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ láàrin pásítọ̀ àti àfà tí ọmọ ọmọ pásítọ̀ tó jẹ́ sójà Dámilọ́lá Búsàrì tó fi na àwọn àfà àti gbogbo ẹbí ṣẹlẹ̀ sá òun ni ibi tó dé dúró mo fẹ́ sọ fún yín báyìí ibi tó dé dúró báyìí ni pé lákọ̀ọ́kọ́ kí n tó tẹ̀síwájú gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá a ká lọ lórí program yẹn lórí ọ̀rọ̀ yìí a lọ́wọ́ yín àtàwọn tí tẹ́ ẹ̀ dìde sọ́rọ̀ yìí fúnràn lọ́wọ́ ní gbogbo ọ̀nà àdúpẹ́ lọ́wọ́ yín o àní firú ẹ̀ gbá o both Christian and Muslims àdúpẹ́ lọ́wọ́ yín o tẹ́ ẹ mọ̀ pé òdodo ni ṣùgbọ́n ìfẹ́ kájọ rí ọ̀rọ̀ ẹ̀ bí ọ̀rọ̀ ẹ̀sìn ibi tó dé dúró báyìí nísìn ìfẹ́ kájọ rí ọ̀rọ̀ ẹ̀ bí ìjà ẹ̀sìn kárí nírì ìjọmọnìyàn pé tó bá jèmi sí mo lè gbarú ẹ̀ kájọ fojú ẹ̀ ibi tọ́rọ̀ náà wá dé dúró báyìí ni pé àwọn sójà àwọn ọmọ ológun àwọn ọmọ iléeṣẹ́ ológun ti gbé Dámilọ́lá Búsárì wọ́n ti gbé fúnra wọn ṣùgbọ́n tó kù ni pé kan fà lé àwọn agbófinró lọ́wọ́ lánàá lánàá làwọn agbófinró lọ sílùú sẹ́yìn láti lọ ṣe ìwádìí wọ́n sì wádìí tó yẹ kí wọ́n ṣe ṣùgbọ́n à ń retí èsì ìwádìí wọn àbọ̀ ìwádìí wọn à ń retí àbọ̀ ìwádìí wọn tá a sì nígbàgbọ́ pé yóò lọ gẹ́gẹ́ bá a ṣe fẹ́ nídàájọ́ òdodo ẹ wá gbọ́ kẹ́ tó mọ́ ọ lọ ó òjò ń pa iyọ̀ inú òrì ń dùn o ẹ sọ fún òrì pé tó òrùn bá ràn ẹ̀sìn tiẹ̀ náà ń bọ̀ o ó ṣẹlẹ̀ sí pásítọ̀ báyìí ni o gbogbo ayé lórí báyìí nìsín ẹ rí i pé gbogbo ayé lórí pa àdìde afariwo tá a pariwo níjọ́ tó bá ṣẹlẹ̀ sí sí àwa mùsùlùmí náà lábala mùsùlùmí bóyá àfa kan àbí mùsùlùmí kan ló ṣẹlẹ̀ sí tẹ́nìkan bá sọ̀sọ̀kú sọ pé bóyá bá a ṣe dìde náà rí tá a pariwo ẹ̀ ta tẹ́nìkan bá sọ̀sọ̀kú sọ pé ẹ̀ ẹ̀ mọ̀ ya mùsùlùmí alábòsí no àjẹpọ́ntọ̀ náà ní ọ̀pá àdálábòsí o bá a sì dé náà rè olú ọmọ Yorùbá ó dàbọ̀ jẹ́ kálàáfíà jọba ńlẹ̀ Yorùbá o.